àwọn omi adágún tí ẹ̀ ń wò yìí kì í gbẹ lásìkò òjò tàbí lásìkò ẹ̀rùn. gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe àjèjì ènìyàn kan tó bá wọ inú adágún omi èyí yóò bá ara rẹ̀ ní ìlú mìíràn. ní odò adágún kejì ni a ti máa ń tọrọ nǹkan tí a bá fẹ́ bí àwọn tí wọ́n ń wá ọmọ tàbí ìlọsíwájú lẹ́nu iṣẹ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá wa a kú ọdún a kú ìyèdùn ẹ bá wa kí àwọn ará ilé kẹsì bá a dárúkọ. ẹkùn olílé àsọdúnmọdún àsosùmọsù àjọ̀dún ọdún ìyàtú ara o orúkọ mi kí ọ̀túnba ṣùẹ́bù ìpínmìṣọ́ ọ̀túnba olúmètò of ogaliland. ẹ bàbá wa ní àná agun òkè ọ̀dà a rí omi kan ń bẹ̀ ó tiẹ̀ tó bí omi ọ̀nà mẹ́ta kí lẹ lè sọ fún wa nípa àwọn omi. omi mẹ́ta ló wà ńbẹ̀ máa sọ̀rọ̀ pàtàkì lórí omi tó wà lẹ́ẹ̀rín yẹn èyí ti tàkọ́kọ́ yẹn tí àlejò bá bọ́ sínú omi náà ó máa máa lọ pàdé ẹ̀ nílùú òdì kejì ìlú àyèrè náà ti máa lọ pàdé ẹ̀ ìyẹn jẹ́ bíi ọgbọ̀n ibùsọ̀ sí ibi tá a wà yìí omi èkejì òun ni omi pàtàkì táwọn àlejò máa ń wá síbẹ̀ ní ọdún ọdún omi yẹn àwọn àlejò wọn á fi ṣe àdúrà obi àlejò kì í débi omi tàkọ́kọ́ yẹn omi ìkẹ ìkẹ èyí tó wà lẹ́rìn yẹn náà máa ń lọ wọ́n á ṣe àdúrà fún wọn àwọn tí ó bá jẹ́ àgàn ni wọ́n tó bá wá sí di ẹ̀dùn àbá ṣàdúrà fún wọn tó bù lọ́n bù lọ́lé wọn fi wẹ̀ àwọn á ṣàdúrà fún wọn pé òòṣà yẹn á ní kí wọ́n gbọ́mọ wá pàdé àwọn ní ọdún tó ń bọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ títí dèní. ṣé ẹ ti rí àwọn tí ẹ lè tọ́ka sí tírú ẹ̀ ṣẹlẹ̀. tó pọ̀ ó kàn jẹ́ pé a fi orúkọ bò wọ́n láṣìírí ni bọ̀ tó bá pọn dandan tó jẹ́ kó yẹ fẹ́ fojú kàn wọ́n àbá pè kan lára wọn kan jáde sí yín. bàbá wa omi tí à ń sọ̀rọ̀ yìí kí náà ń pe àwọn orúkọ ehm, kí ni orúkọ àwọn omi. omi àkò mẹ́ta ni orúkọ wọn àkò ìkíní osokùrò dídẹ̀ àkò ìkejì osokùrò ọyàn ètè lórí rẹ̀ osokùrò dídẹ̀ àkò mẹ́ta tó wà ń bẹ orúkọ oríṣiríṣi tó ń jẹ́ nìyẹn. ẹ bàbá wa ǹjẹ́ ó ní nǹkan kan tí ẹ fi ń bọ omi àbí bọ́kàn ṣe máa ń wà nìyẹn lọ́dọọdún. à ń bọ nǹkan tó ń béèrè fún náà nìyẹn kí wọ́n tó bá ti débẹ̀ tó wá kí lọ́dún tó jẹ́ pé nǹkan atọ́nà rẹ̀ máa sọ fún nǹkan tó máa gbà tó bá jẹ́ pé ẹyẹlé ni tó bá jẹ́ pé ẹdìyẹ funfun ni àbí ẹyin kò kí ń gba nǹkan tó tó le gidi kò ń gbẹ̀jẹ̀ ó kàn lè sọ pé bóyá kẹ́kọ̀ọ́ bì méjì wá nǹkan tó ń tálejò bá bọ́ sínú ẹ̀ kò lẹ́ àlejò gbọ́ òkè ń débẹ̀. ṣùgbọ́n tí ọmọ ìlú bá débẹ̀ nǹkan tó bá kó sínú ẹ̀. ọmọ ìlú máa kó sínú ẹ ọmọ ìlú máa kó sínú ẹ máa ṣayọ̀ nínú ẹ kò sí nǹkan ó ṣe nǹkan kan fọmọ ìlú àlejò ní òkú àlejò ló kọ́ra sí. ǹjẹ́ ti rí àlejò tí ó bọ́ sínú omi yẹn tó dẹ̀ lọ yọ ní apá kejì ẹ ti gbọ́tàn yẹn. àwa ò tí ì baba wa náà sọ̀tàn ààfin kábíyèsí ìlú ògìdì ni ẹ̀ ń wò yìí àwọn eléré ìbílẹ̀ ń jó níwájú ààfin. ẹni tí ẹ̀ ń wò yìí ni alága ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ayẹyẹ ọdún ìjẹṣu ìlú ògìdì fún ti ọdún yìí. ìyá wa níkẹ́ẹ́ kúndàyè àwọn ni yèyé ọba ìlú ògidì àwọn náà ni yèyé agbáṣàga ti ìlú ògidì àwọn ni àwọn tí wọ́n ń kọ́ wọ́ọ́rìn yìí pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn wọ́n ń lọ síbi gbàgede níbi tí ayẹyẹ ọdún ìjẹṣu ti ìlú ògidì ti ọdún yìí yóò ti wáyé. àwọn egúngún oríṣiríṣi máa ń jáde lásìkò ọdún ìjẹṣu ní ìlú ògidì wọ́n á jó káàkiri ìlú wọ́n á sì tún wá fi ijó yẹ kábíyèsí sí ní gbàgede níbi tí a ti ń ṣe ayẹyẹ ọdún ìjẹṣu ní ìlú ògidì. ẹ wo àwọn lọ́balọ́ba àti àwọn olórí wọn bí wọ́n ti jókòó ní sẹpẹ́ wọ́n wá láti bá kábíyèsí ọba ìlú ògidì yọ ayọ̀ ọdún ìjẹṣu àwọn òyìnbó aláwọ̀ funfun náà kì í gbẹ̀yìn níbi ọdún ìjẹṣu ìlú ògìdì lọ́dọọdún. kí gbogbo ọlọ́jà lókè ẹ̀ ẹ̀kọ́ mẹ́ta yóò dá ọkọ̀ ọmọ ọ̀nàyọ̀. ní báyìí kábíyèsí fẹ́ lọ yí gbàgede ayẹyẹ náà ká yóò máa fi ìrùkẹ̀rẹ̀ yẹ́ àwọn èèyàn sí gẹ́gẹ́ bí ẹ ti ń wò yìí lójú àmóhùnmáwòrán yín. bẹ́ẹ̀ ni wọ́n ò ṣe kárí gbàgede náà kábíyèsí àtàwọn olórí pẹ̀lú àwọn ìjòyè ni wọ́n máa ń ṣe ìkíni náà ẹ wo bí kábíyèsí ti ń ju ìrùkẹ̀rẹ̀ sí wọn. ẹ wo bí àwọn èrò ti ń ṣe àyẹ́sí fún kábíyèsí ipò ọlá mà dára o. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run elédùnmarè wípé ó tún fún wa ní ètò tí òní ṣe hmm. elédùnmarè ẹ ṣé ẹ̀yin náà la ó máa yìn nígbà gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò mo rò wípé ẹ gbádùn ètò ìṣẹ̀ǹbáyé ti ọ̀sẹ̀ yìí mo kí yín ẹ kú ìjókòó látàárọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ dẹ̀ ń pè náà tẹ̀ ń sọ pé ẹ̀ gbádùn ètò wa ẹ ṣe àdúpẹ́ a ó máa rí yín bá tí ẹ bá gbádùn ètò ìṣẹ̀ǹbáyé ti ọ̀sẹ̀ yìí ẹ̀yin náà à ń retí yín kí ẹ pè wá ká lè lọ sí ìlú yín ká lè lọ ṣe àwárí àwọn akọni tiyín náà kó lè mọ àṣà ìṣe àti èdè ìlú tiyín náà káwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè kó lè mọ̀ wípé gbogbo wa la kúkú ní àwọn akọni kí wọ́n sì lè mọ̀ wípé ẹ mọ rírì àwọn akọni yín tó jẹ́ ti akọni ayé ìgbani àti ti òde òní tí ẹ bá rí bóyá kùdìẹ̀kùdìẹ̀ kan tó wà lórí ètò yìí bóyá tẹ́ fẹ́ ká yọ kúrò ní abẹ́ tí ẹ rí àwọn nǹkan tí ó lè ṣe àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní oríire àbí àǹfààní tí ẹ fẹ́ ká fi kún ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ìyá àṣà òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje tàbí kí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín gbogbo ẹ̀ náà la ó ṣe àtúnṣe rẹ̀ ẹ pàdé èmi ọmọ yín lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà ẹṣin la ó máa gùn ṣáwó aṣẹ́.